Thank you. lẹ fẹ́ yànà àrùn gbìyàn lẹ fẹ́ yà àbí mo máa wò ẹ wo ẹ sọ kí nìkan fún yín ọ̀rọ̀ yín kan mí lóminú téèyàn bá tó tèèyàn kì í mí fìnà ẹbí mọ méjì péré ẹ ò lè tọ́ wọn àtẹ̀yìn àtọkọ yín ọ̀pọ̀lọpọ̀ òbí ló ń sunkún àìríbí ẹ̀yin wá bí méjì ẹ lè tọ́ wọn ẹ kì sọ kí nìkan fún yín ẹranko inú gbẹ lásán lásán ó sàn jẹ yín òbí mi lọ ẹ wo bí o tẹ bá wá kọ̀ láti tọ́jú àwọn ọmọdé àfàìmọ̀ kí wọn má gbé yín ṣépè lọ́jọ́ alẹ́ ẹ̀yin abímọ má wò yìí ẹ kóra yín lọ jàre wọ́n máa sanwó sá. ẹ wọ́n ṣe rí jẹ́ ẹ lọ. nonsense. Mr. Moses. ẹ sì lọ ni. Mr. Moses. ẹ pẹ̀lẹ́ jàre. kí ló ṣe woman ọmọ ìmọ̀ wá láti fi two weeks. ẹ máa ṣe o first time second time third time túre wọn ò tí sanwó wọn lè fẹ́ kọ́ mọ́ wọn promote ẹ ẹ dúró ká ní bí gbogbo àwọn òbí tó kù ṣe ń ṣe nìyẹn báwo la fẹ́ sanwó ẹ̀yin méjèèjì ẹ jẹ́ kó máa lọ. Ah, ó burú ó burú jáì owó táì mẹ́ta. Ṣọlá bí ọdún. Ebi ti ń pa àbí? Ṣọlá. tábà mu gàrí tán à ń lọ máa ṣiṣẹ́ mi yíyá o ti gbọ́ tẹ̀lé. ṣé mo sọ fún yín pé mi ìfẹ́ kẹ́ wá máa nọ́ọ̀sì ọmọ bíbáyìí kí ló fẹ́ fa gbogbo yẹn kàsálí ńkọ́ náà mo sọ fún kàsálí olórí burúkú yẹn mo ní kó má gba àwọn tó bá bímọ kó má gbà sí bíbà mọ́ ọmọ tẹ́ ẹ parọ́ mọ́ lánàá tẹ́ lára òyà tẹ́ ẹ fẹ́ gbogbo owó ń bíbà tẹ́ ẹ ṣe nǹkan kan ọmọ yẹn kọ́ la tún wá nọ́ọ̀sì gàrí fún sí. ok mo mọ tí màá ṣe ẹ gbowó bíbà yìí o ẹ ní gbowó bíbà yìí o ẹ kọ́ ìlú fún yín jáde kẹ́ kó gbogbo ẹ kọ́ ìlú ẹ kọ́ sí ikó bí ẹ kọ́ sí ikó bí ẹ má ti ṣe ah! kí ló fẹ́ fà gbogbo yẹn sí. Ah! Ah! mi sọ fún yín pé tẹ má ṣe irú sẹ́fẹ̀ yẹn bíbà mọ́ni ẹ má jẹ́ padà báyìí bíbá yìí o mi ìwárú yín ṣiṣẹ́ náà. kí ló dé ó ṣe wá rí báyìí. àbí mi ò rí ẹ dáadáa ni. ilé yìí ò dáa rárá. Ah, ah. kí ló dé kí ló ṣẹlẹ̀. Ah, èmi àti màmí kan sọ̀rọ̀ mi tí ẹ mọ̀ nǹkan tó mú mi rántí ọ̀rẹ́ lọ́nà òṣìwà nínú abúlé mo ní irọ́ ni mo rẹ́ni kejì lábúlé níwọ̀n tẹ́ pé láàrin ìwà ìwọ́n ló máa sọ pé àwọn fáìn ju ò jásẹ̀kọ́ lásán. mo dàbí indian ó wá ń rot nínú abúlé ó tún wá fọkọ sínú abúlé. Ah. Eh. èmi ò bá ní kó wá sẹ́kọ̀ọ́. èkó eh. láti lọ ṣe kí ni. láti lọ ṣiṣẹ́. Ah. níbo ni kí n wá dá àwọn ọmọ mi sí ah. àti pé mi lè fọkọ mi lẹ̀. Eh ìyá ò lè fi ẹlẹ nìyẹn tó bá ti lè fọkọ ẹ sílẹ̀ ìyá ò lè fi ẹlẹ so láìkí bẹ ṣe sọ ìyàdí tí tẹ ẹ mú ó sọ ìyàdí omi ọbẹ̀ ó fi ń jẹ búrẹ́dì ẹ ń sùn nù ìyàwó jínú ìyàwó ń wọṣọ ìyẹn lọ ah ó lọ má jẹ kó kó lọ má ṣe ẹ ló níyà á ah, bẹ́tà kó fi ọkọ ẹ àti àwọn ọmọ ẹ sílẹ̀ ọkọ ẹ ò níṣẹ́ lọ́wọ́ ìwọ náà ò lọ bẹ ṣe ń jẹun gun òye mi wá mi báyìí sórí opportunity lélẹ́yìí tí wọ́n bá wá sí Èkó tó ń ṣiṣẹ́ wọ́n á fọkọ́rẹ̀ làbúlé á máa tọ́jú àwọn ọmọ ìwà máa wá lé ń weekend àbí bẹ́ẹ̀ ṣe sọ̀yà di tí tẹ̀ ń gbọ́n mu tẹ sọ̀yà dómi ọbẹ̀ tẹ́ fi ń jẹ búrẹ́dì ṣó wà òkè ni. Hmm, màá lọ ronú sí wò. wo èmi ń bọ̀ lé ní next week rò ó dáadáa tó bá ti mọ̀ pé o ti make up mind ẹ̀ àjíjọ máa lọ ní next week wàá lọ bẹ̀rẹ̀ ṣe iṣẹ́ gidi. màá ronú sí rò ó dáadáa o báwo ló ń padà. wo títí tún un sèmi pa mo máa padà sẹ́kọ̀ọ́ tèmi rò ó dáadáa o so that bá wá next week a lè jọ máa lọ. Ah, mm, mo ní ká má fi ariwo tiwa ká má fi dín àwọn ọmọ yẹn lọ́wọ́. ẹ ló sọ pé ó fẹ́ rí mi. níyì ah, ah, o ò tiẹ̀ béèrè lọ́rùn pé kí ló fẹ́ wá fún ṣe bọ́ọ̀rẹ́ ẹ̀ ni ó dẹ̀ lè wá kí ẹ so èmi ò ní láti máa tú tójú bọ̀ nǹkan tẹ́ bá jọ sọ àbí. bí n pé wá bá mi ó ní kí n tẹ̀lé òun lọ sí èkó kí n lọ máa ṣiṣẹ́ lọ́hùn. kí nǹkan tí o wá sọ fún mi. èmi ti sọ fún pé mi ò lọ. òfun lé síbẹ̀. mi ò lè fàwọn ọmọ mi lẹ̀. nǹkan tó sọ yẹn ò dáa ìwọ mọ̀ opportunity ẹ̀kan báyìí ló máa ń wá ni tó bá dẹ̀ ti wá báyìí gbàrà báyìí ni kéèyàn grab ẹ̀ o wá rí opportunity o wá sọ wípé torí nǹkan kan òun mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ìlú wa yìí tó jẹ́ pé wọ́n wá opportunity láti lọ sí èkó kọ́ lọ máa lọ ṣiṣẹ́ kọ́ máa lọ gbọ́dọ̀ èèyàn ọdún yẹn tó máa gbé ni wọn ò rí ìgbò wá rí èèyàn ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó sọ fún ẹ wípé mo rẹ́ni kẹ́ o máa bọ̀ o máa gbẹ̀ sí o máa tún bẹ wáṣẹ́ o wá sọ wípé o ìwọ ò ní lọ àìrọ o ó máa lọ ni. torí tiẹ̀ náà ni àtàwọn ọmọ. tábà sí láyé ọmọ àṣà yí ẹ̀ à ń bọ̀ lè tà sí tó wà ń bí ṣé èmi èmi ò lè tọ́jú wọn ni. wà tọ́jú wọn. ọ tí mi ìníṣẹ́ nǹkan tí mo ṣe máa tọ́jú wọn. yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ìyá ò ní mú ọkọ kó mú aya kó má ràn ọmọ báyìí kí ìyá àti oúnjẹ wa kó tún ràn ọmọ wa o ìran mẹ́ta òun tó ṣe o tí wọ́n bá ṣe iṣẹ́ ni kì í ṣiṣẹ́ lásán dẹ̀ là ń sọ yìí iṣẹ́ gidi ṣé ní ẹ̀ máa jókòó sí ẹ̀ náà máa fẹ́ rí gidi lẹ́yìn kó lọ sẹ́kọ̀ọ́ kó lọ wá iṣẹ́ gidi iṣẹ́ gidi tó tó tó tó tó mú ọwọ́ lọ sí ẹnu lọ ṣiṣẹ́ tí o bá ti ṣiṣẹ́ tó wà òkè wọ́n ṣe pé àwa náà àwa náà wá sí kó àwa pẹ̀lú ẹ̀ ń bẹ̀ a tún máa ṣiṣẹ́ papọ̀ a tún máa ṣe ogun ẹ̀ àbí àbí ṣé bá ṣe wà bí ìlú dáa ni bó ṣe máa sọ fún ẹ ní pé ní wákàtí mo yẹn sọ̀rọ̀ yìí dìde kó o lọ bá tí o bá ti lọ lọ bá ń lé bí o bá ti dàárọ̀ la kẹjọ máa lọ sí ìbẹ́ẹ̀ lọ the only thing tí kò fẹ́ bẹ̀ẹ̀ fún ṣọmọ ni wípé tó bá ti dọ̀hún mo ti ọmọ ẹni tó ń ṣe mo bó ṣe fi lé sí i máa gbọ́ bí bàbá Abíọ́dún ṣe ń sọ̀rọ̀ tí bó mọ̀ mí ó mọ orí èèyàn tí mo jẹ́ náà àmì òun ṣọmọkọ́mọ. òun ṣọmọkọ́mọ àmọ́ ìròyìn tá à ń gbọ́ngbẹ̀ kó o dà wọ́n náwọn ọkùnrin èkó tó máa ti rí obìnrin báyìí àgẹ obìnrin pupa ojú ọmọ ṣoṣoṣoṣo báyìí ni ẹ wọ́dẹ̀ ni ọmọ ọmọ ọmọ da síbẹ̀ àmì ìfihàn mi báyọ̀ ṣeré o. kò sí nǹkan kan. ẹ jẹ́ rí ẹ. ó mú gàrí máa gbádùn gàrí rẹ̀. Mm. ṣé ọ̀dọ̀ yẹlẹ́gùn ló ti rà? gàrí yẹlẹ́gùn lè máa ń tà. ó mm. gírí gan. o rí pé kò nídìí ṣúgà rárá. gàrí yìí dùn gan kò nídìí ṣúgà rárá. o ẹ ṣáà lọ tẹ pàṣẹwì jáyẹ tí ẹran tí àwọn àtàwà lè. owó má bínú dira mo rò pé ṣé máa pẹ́ tó bẹ́ẹ̀ mo fi gbé màtí ṣetán ní bọ́ọ̀tì. I was head of the ministry. So ọ̀rẹ́ kí n pẹ́. Báwo dẹ̀ wà ní ṣọ́wà ókè? Pẹ̀lẹ́, ìdí ń sìn. Ṣé wàhálà mi? Ṣé o jáde náà? Ẹbí jókòó sá. Ẹ pẹ̀lẹ́ o. Ọ̀rẹ́, omi tó ní kí n gbé kaná yẹn ti hó. Mo ní kí n wá béèrè pé kí ni kí n fi sí. Ah, anything tó bá ti fẹ́ jẹ náà la máa jẹ àbí? Ṣé bàdà? Ẹ ó wà òkè. Ẹbí jókòó sá. Bàdà jẹ kálá. Ẹ múrẹ́kẹ́jì. meet àwọn tó ń tọ́jú mi nìyẹn o àwọn tó jẹ́ pé wọn ò jẹ́ kí n mà bá pé mo wà lẹ́kọ̀ọ́ mo fẹ́ gbá mo fẹ́ wọ. ẹ rádà yẹ sá alukẹsà alukẹsà ọlọrin kúnlé yẹ sá alukẹsà. ọ̀rẹ́ mi gbàdẹ́gbẹ̀yìn ló sì lára pa o. àǹtí ẹ̀ mú kọ́ pé ńgbà tí mo rí i ọlọ́run má jẹ́ kí ìyá àpáwádà sáré mọ́ pé ìyá máa ń jẹ́ kéèyàn gbójú èjẹ lọ ni ìwọ fún mi ní one month tó bá máa fi rí òní dààmú. ẹ bá tẹ̀ tìrì àti rọ́wọ́ yàrá rẹ̀ and she looks so pretty. ọ̀pọ̀ tí wàá ṣe fẹ́mi jọ torí ọlọ́run bá mi wá lára àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ní owó dáadáa tí wọ́n mọ ọmọ tọ́jú kọ́ bá mi túṣe kọ́ bá mi téèkẹ́ kọ́ bá mi fowó clean. anyway àwọn bàtà wa ṣe báyìí ṣètò àpẹǹpẹ àmà sọ yẹn palẹ àmà sọ báyẹn lẹ́tà ìwọ tẹ múra ọjà jáde lọ. gbogbo ń jẹ ká kọ́kọ́ sùn lọ wúrò mi. ṣé o miss me. Kalona, akọ̀nà ọ̀dọ́sọ̀rọ̀. Jọ̀ọ́ bá mi kẹ́ ọ̀rẹ́ yẹn. Mo rẹ́ni kejì. Kejì. Yes. Wá. Wow. Honorable. Hello, sir. Àkejì báwo. Dada ni sir. Ẹ káàbọ̀ sí kù. Yes sir. Ẹ kú dá gan o. Yes sir. Ẹ kú tó gan o. Lágbà olówó náà dẹ̀ máa gbádùn ẹ̀kọ́ ṣọwọ́. Kò ní ẹ ṣe sà ẹ ṣe gan sà yẹ sà kámi dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe sà ó ṣe ladies kí lẹ fi. ọmọ odò ẹgbẹ́ bíi wà wọ̀ wà òkè. dẹ́gbọ́n sí èkó. kí ni mo rẹ́ nìkẹ́ wá ń ṣe nínú láti. mo rẹ́ mo rẹ́ ní fakọsí fakọsí fakọsí. ẹ ẹ rọra o lò wọ̀ yìí. ọ̀rẹ́ mi kejì kí ló wọ̀ yìí náà ṣé bọ́n ṣe ń wọ̀ lélẹ̀ ó wọ tanek ó tún wá gbélé èlé lórí backless ló ń pè náà wá dé filẹ̀ bẹ́ẹ̀. aṣọdún egun ni. nígbà tí mo wọ ti sálẹ̀ mo rí pàṣírí ẹ̀yìn mi ò bò wọ́n gbélé ìsìn. ṣé bóun lèmi wọ yìí wú náà ṣé bóun wọ yìí bọ́n ṣe ń wọ nìyẹn. no dress code ni. mo bàtà tó wọ̀ ẹ́ wo beat tó gbé sí irú aṣọ báyìí ah, ah, kejì kókó délé lé ìkókó lọ jẹ́ tèkó wọ. bóyá jẹ́ àlọ́ wa lọ chíǹjì wa lọ change? èyí ò dá kó dá kó dá ó wọ̀st ó wọ̀st ó ga o. ibo ni Bímpé ti máa ń rí gbogbo to tó máa ń kó kiri ìṣá ìṣáwòrò létí omi kéékèèké ibúra wọn gan-an ó ti mọ̀ pé ara pa ni wọ́n. ṣé o ṣe pé obìnrin fẹ́ tẹ̀lé ọ lọ sí dáná ṣá. mi ò rò bẹ́ẹ̀. kò possible náà ó ṣe máa bá wa lọ sí pati irú ilé kó yẹ kán dẹ̀ jáde láti àwọn. ewu tí a máa dùn mí jẹ ti bọ́ ti jẹ́ mi. Ah, ah, bẹ́ẹ̀bí pé a kó àlejò. orí pínlẹ̀ wà òkè bóyá jẹ sáré make up fún ẹ. mi gbọ́dọ̀ miss bọ̀bọ̀ yẹn o mi like ẹ o à ń dìlé wa nà. ẹ má bínú ẹ tẹ̀kẹ́ yìí sì ní kọlẹ̀ yìí náà ti bẹ̀rẹ̀ náà. ẹ ah. ẹ eh, eh, má gbé yẹn wá ọmọ mo sọ jí láti lẹ̀ ni mi fi para rárá mi dẹ̀nà gẹ̀rẹ̀. ẹjọ ẹja mú ọjọ ń lọ. ẹjọ ẹ̀yin ọ̀rẹ́ mo rò pé mo rí ti rò ẹ bá mi ta màmá dúró dé yìí. tẹ bá dẹ̀ ti tẹ́jú mo já yín lẹ́nu yẹn o ẹjọ láti fọkọ ẹlú kí n kí o. káwọn náà kejì ṣé mo kọ́ tí mo fẹ́ sọ fún ẹ sí sórí bó ṣe rìn yẹn mi ò walk wá ṣe báyìí. ó yá dìde kò ṣe ṣùgbọ́n tó ń dúró dè wá ń ta ah, bí àgàtú ló ṣe ń rìn yìí kò ń ṣe bẹ́ẹ̀ catwalk wàá rọ wàá rọ wàá rọ wọ́n dúró dè wá ń tà mo ṣàjẹ́ máa lọ máa lọ báyẹn náà máa lọ. ẹ mélòó mo pè é. o ò tí ì pè mí jẹ mẹ́ta náà lọ. àwọn yorùbá ní a kì í tó ní bá rìn ká má tó ọ̀rọ̀ balẹ̀ ní sọ nìyí èmi náà dẹ̀ mo tó bẹ́ẹ̀ sọ tọrọ òun mi mọ̀ lábúlé lẹ́yìn mi àti ẹ̀ tí ẹ̀ gbọ́n náà níbo nìyàwó ẹ lọ. Ah, ah, ṣé bí mo sọ fún ẹ wípé ìyàwó mi ti ríṣẹ́ sẹ́kọ̀ọ́ ó ti wà lẹ́kọ̀ọ́ náà níyì ìjọ wa da ní ti ọ̀rẹ́ lóòótọ́ ìwọ wà ń lé gẹ́gẹ́ bí ọkọ gbogbo ojúṣe tó yẹ kíyàwó ẹ̀ máa ṣe pátá kó máa tọ́jú ọmọ kó máa wẹ̀ fọmọ kó máa tún lè ṣe ó wá níyàwó ẹ̀ wà lẹ́kọ̀ọ́ kò make sense níyì ìwọ náà gbé sí làákàyè n táwọn èèyàn dẹ̀ ń sọ níta nípa ojú tì mí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kò dá rárá rárá. Akànjí ṣó mọ̀ wípé opportunity tó ní. Eh? òun ni pé torí pé mi àti àjẹ́ ọ̀rẹ́ àjẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ láti kékeré tí n bá ń ṣe bẹ́ẹ̀ ni mo mọ nǹkan tó yẹ kí n ṣe fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yìí ó yẹ kí n gba ojú ẹ ọ̀nà àgbàmọ́dìlẹ̀ yẹ kí n gba ṣé èmi lójú kò ló ń bá sọ̀rọ̀ rárá báyìí àmọ́ mo ru ọlá ọ̀rẹ́ tó wà láàrin mi àti ẹ mo rù mọ́ ẹ lára kí nìkan tó bàdé nù ẹ ìyàwó oríṣẹ́ ọkọ dé gbàláyè pé kó lọ ṣiṣẹ́ èmi dẹ̀ ni mi ì tí mo wá jókòó mo ń take responsibility tó yẹ kí àwọn máa ṣe nínú ilé mo wá ń ṣe àsọkọ mo tọ́jú àwọn ọmọ mo mú wọn lọ sí school mo ṣe bí bàbá lórí wọn so kí kí ló bàdí ń bẹ. níyì áá n tí mò ń gbọ́ níta nípa ẹ̀ kò dáa rárá ìjẹta ni mò ń gbọ́ rẹ̀ níyì wọ́n ní ìyàwó ẹ̀ ti gba Sunday lọ́wọ́ ẹ̀ ó ti gbé sátidé lé ẹ lọ́wọ́ àwọn Yorùbá dẹ̀ ní tí wọ́n bá ń bú ẹ tù orí a máa ro awó áá níyì Ah ààrẹ náà abo kí ni problem ẹ̀yin yorùbá náà ẹ eh, especially ní Eh, especially ni ni ni ni ni ni yìí kí ni problem yín tó jẹ́ pé tí ọkọ bá ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ báyìí ẹ máa ẹ máa kà sí nǹkan mi nìyẹn bí o ti forí ẹ̀ gbà pààrọ̀ ni o àbí nǹkan kan ó mọ̀ pé yorùbá gbọ́ngbọ̀n wọn sọ wọn ní ká fọwọ́ wọ́wọ́ báyìí òun lọ́wọ́ fi ń mọ́ ẹ yóò bí lípin lọ́ọ̀bù wa. ẹ bọ̀ níyì níyì sórí kan tèmi fẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ láti ń bọ̀ tipẹ́tipẹ́ mo fẹ́ kó lọ mú ìyàwó ẹ láti èkó kó máa mú bọ̀ lábúlé kẹjọ máa ṣe lábúlé bíi tọkọtaya. ìdá wo jẹ́ kí n sọ ọkọ fún ẹ mo ṣẹ̀ṣẹ̀ rí wípé o ò ní ọ̀rọ̀ gbọ́ ni ọlọ́run alẹ́ tí lápá ni o ò lọ́rọ̀ gbọ́. Ah! abájọ ìjẹta tó ń sọ yìí mò ń sùn nílé ń ni lèmi náà rí pé etí mi kàn hó etí mi ń já ọdún èmi ti ṣépè fún gbogbo àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ mi mo ti ṣépè fún gbogbo wọn mo ní wọn ò ní ṣe ìkórè láyé wọn mo ní tí wọ́n bá fi ojú owó ṣe báyìí wọ́n á fi yẹn owó dànù ni. èpè ló ń ṣe níyì. bẹ́ẹ̀ ni torí pé ńgbà tí mi àti ìyàwó mi ìgbà tí ìyàwó mi tá à ń jìyà tá à ń panu lé ẹ rí wa ẹ sọ̀rọ̀ wa lẹ́yìn o èmi mọ̀ wípé torí pé a ti ń ṣe nǹkan re òun ṣe ń sọ̀rọ̀ wa lẹ́yìn. mi ò jẹ́ ṣàbòsí pẹ̀lú ẹ níyì. ìdí àbòsí ló wà ìdí àbòsí lẹ́nu máa kú sí. Ah. bẹ́ẹ̀ àti gbọ́dọ̀ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ sọ̀rọ̀ tí wọ́n wá ní guts tó ní kiri tó wá bá mi sọ àbí èèyàn burúkú ni èèyàn burúkú ayé àti ọ̀run ni òun jẹ́ lọ́sìn ni àbí òun jẹ́ lọ́sìn ni. o máa ti ṣe pé máa fẹ́ pè da orí ẹrú torí pé òun jẹ́lọ́sì mi ìwọ tó ti níyàwó lé tó ní kankan tó ní kankan òwò wa ń jẹ́lọ́sì mi tí mo ti bímọ méjì ọlọ́mọ méjì kí ló ní fẹ́ ní sọ́wájú mi tó bá yẹ wa máa lọ sílé ẹ. níyì tí o sọ ọmọ pé mo ti láfẹsọ́nà o. má lọ yọ níyì àfẹsọ́nà orí gbogbo lónìí. ọ̀rẹ́ yìí báwo ni wà mo tẹ̀ ní kí n bí ẹni pé alfa ibi iṣẹ́ rẹ̀. ọ̀rẹ́ mi obìnrin yẹn ti dáa jù kò tiẹ̀ ṣe níṣe pé bóyá mo wá ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ àbí bí ìpọ̀ ọmọ ìyá mi ni ah, obìnrin yẹn náà ìṣó. mo sọ fún ẹ pé tó bá ti dé kó báyìí gbogbo nǹkan máa máa wà easy fún ẹ ni tip of the iceberg lásán lórí yẹn because sórí lẹ́kọ̀ọ́ téèyàn bá ti fine tó ti rẹwà kí ló tún kù ẹni tí ò faṣọ rà gan á wọnú ṣọ́ọ̀bù á kó aṣọ obìnrin ẹgbẹ́ ẹ̀gan á rí ẹ̀wọ̀n á láìkẹ́ torí pé ó fine so báwo lọ́gẹ́ ò ṣe ní láìkẹ́. ṣe ọ̀rẹ́ mi tí kò é ṣe. ẹ ọjà títà mi o. Ah, ẹ rà sà. ẹ pẹ̀lẹ́. yes sà. ẹ Sister, tí ó le bíi ni mò ń bèrè. ṣé madam. àmì ah, mọ sísítà tí wọ́n ń tajà bíṣà. Ah, wọ́n ṣẹ̀ dé láti Dubai ní alẹ́ àná so wọ́n wà nílé wọ́n ń sùn. ok wọ́n sùn ah no problem bóyá máa check wọ́n lé nìyẹn torí ó ní àwọn aṣọ kan tí mo fẹ́ kí wọ́n bá mi get tí mo ní kí wọ́n bá mi ṣètò ẹ̀ lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀. but aṣọ wa ń bí sáà Ah, ni sáà. the má she ẹ lè me bó ṣe máa ń bá mi arrange nǹkan mi <laughs> ẹ ìgbà wo lẹ́yìn débí. kò tí kẹ́ sà. ok ṣé ẹ kàn wá bá wọn ṣeré ń bí ni àbí ẹ fẹ́ máa bá wọn tajà lọ. wọ́n á bá wọn ṣiṣẹ́ ni sà. Eh, ok no problem àpẹ fúnra wa ẹ pẹ̀lẹ́ máa chẹ́ẹ̀kì wọn lé. ok sà ó dáhùn sà. oh no problem. yes sà. ẹ kálẹ̀ ẹ kálẹ̀. ah ah. ah ogún òrọ́kẹ́. agbẹ̀dẹ rọ bàbá. bambi. àdálà agbẹ̀dẹ rọ. agbáyì kí la rí gbọ́. kí ni ìyàbẹ̀ ọdún ní kí n gbé kíní ìwà fún yín. ilé ìfáwọn ọmọ rẹ. a. Ah! àbábí ẹ lè ṣàlejò tèmi. ẹ ẹ gẹ́gẹ́ <laughs> wo wá bí ọmọ ṣẹlẹ̀ tó bá ti di ọ̀la màá gbé ẹwà rẹ náà gbogbo ayé la máa ṣe pẹ̀lú gbúrọ̀. àmúmọ́ káàtì bukiyeke àti skushi. Ah! ìjọ wa tíntín ọlọ́run ọlọ́run yìí wà bẹ́ẹ̀ dibidibi <laughs> ọlọ́run máa ń jẹ. Ah! olóṣì ọmọ ọlọ́run táwọn òbí ẹ̀ bẹ́ẹ̀ tì sí ó ti yáya kúya ibi gan mi ò gbádùn àìlò olóòbí ti sọ mí ṣe ìdàkudà ìyẹn <laughs> kó máa rí ìwé láwọn kéèkì báyìí ká máa jẹ dáṣà. <laughs> for? Engineer. Sister. Eh. Shawapa. Come on, try it, Shall I enjoy it? No. <laughs> yeah. Hmm. Kí n fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Last time tí mo wá sí ṣọ́ọ̀bù ọ̀dọ̀ yín yẹn, mo rí lady kan bẹ́ẹ̀. Ìtorí ẹ̀ ni mo ṣe wá síbí yìí. Ó pupa, kò kúrú, kò ga, ó lómi lára díẹ̀ báyìí ó dà kó fẹ́ jọ mí àbí. ẹ ẹ jọra bọ̀dẹ́ kó pàbà kan lọ. mo rẹ́ ní kejì nìyẹn. mo rẹ́ ní kejì. ṣé kì í ṣe pé bóyá ó ṣẹ̀ṣà o. no irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ò kì í ṣe èèyàn ṣẹ̀mí ẹni tó jẹ́ pé bí mo ṣe rí o ni mo ti rí súra òrèrè lára ẹ̀ ó wà very very responsible mo dẹ̀ rí pé irú ọmọbìnrin bẹ́ẹ̀ yẹn tó bá wà ní sàkání tí òkú òsàkà ní èèyàn oríire ò ní jìnnà síyàn. Ah, <laughs> ẹ jù kí mo kọ́ tó ṣẹlẹ̀ ibi tẹ̀fẹ́ lọ ẹ̀ ẹ̀ rà ẹ̀sùn kò mẹ́ ẹ̀sùn kò mẹ́ ẹ̀sùn kò ah, ọmọ tẹ̀ ń wòye ojú mi ni ọmọ tó yẹ pé tí èèyàn bá rí gan pàápàá inú èèyàn máa dùn dojú alẹ́ ni. ọmọ tó jẹ́ pé tó bá wà nínú ayé ẹ̀dá ẹ̀dá máa láyọ̀ ni bó dẹ̀ ṣe wà yẹn ẹni tó máa fẹ́ sí nílé òun ni mo fẹ́ tó máa máa tọ́jú ẹ̀ sínú mi máa dùn sí. ẹ̀dọ̀ sista mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ẹjọ sóhun ẹ̀yin kí ayọ̀ kú òun ayé mi. kí ló dé. rísì tí mo fi ń béèrè bẹ́ẹ̀ ni pé ẹ sọ pé ọmọ yìí ọmọ tó jó lóríire ni alálùbáríkà ni tó bá wọnú ayé èèyàn ayé èèyàn máa dá tó bá wọnú ayé èèyàn ayọ̀ máa wọbẹ̀ ó lè mí ṣe béèrè pé ṣe ẹ fẹ́ káyọ̀ kú òun ayé mi torí gbogbo ẹni tó máa fún ayọ̀ kún ìdùnnú mi ni mo wá káàkiri. ẹnjìníà kí la gbé kílẹ̀ jù. mo nífẹ̀ẹ́ ọmọ ìkànnì. lérò ọkàn tèmi bí mo ṣe wà yìí o mo fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí aya ni àmọ́ ẹ jẹ́ ká máa bá ilé àníyàn bọ̀ náà. <laughs> ẹgbẹ́ bọ̀ọ̀sì yẹn kò mi fẹ́ yẹn. ẹ wo bí kò sọmọdé nú àwa mẹ́tẹ̀ẹ̀ta èmi ń wò lókèrè lóhùn mi tí bá bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ a máa máa mọ̀wọ́ ara wa sí ni òun ni mo ṣe ní kẹ́ ẹ jẹ́ ká máa bá bọ̀ náà. <laughs> èmi ò fẹ́ máa bá bọ̀ sí. ó dà ó dà ó dà mo fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí aya. tó bá jẹ́ yẹn ni kò sí problem bẹ́ẹ̀. Oh, báwo ni nǹkan ah, jọ orúkọ yẹn lẹ́ẹ̀kan sí i mo rẹ́ni kejì nìsa. ìbẹ̀rẹ̀ ni mo rántí mi ò rántí parí ẹ̀ ni mo jẹ fẹ́ kí o sọ́tọ̀ fúnra rẹ̀ jàre oh, very good ọ̀hún dà ọ̀hún dà ọ̀hún dà. ó ní sà. ẹ hmm. oh. jókòó jókòó. ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ wọ́n fi lé síbẹ̀ oh very good very good mo ti mo ní kán kó pátápátá náà gbogbo nǹkan tí mo ní kán ni wọ́n ti kó ẹ má wọrí àti wọn bá ṣe jọ ń ṣe nǹkan wa. owó. ẹ àti wọn bá ṣe jọ ń sanwó sínú àkáǹtì ara wa. ó dà sá. <laughs> má wọrí gàrí pẹ̀lẹ́jà rẹ̀ ẹ jókòó. wọn ò bẹ́ẹ̀ sọ nǹkan kan rárá ni. rárá sá. wọn ò sọ nǹkan kan fún ẹ nǹkan tó kọ sọ fún mi ni pé wá sílé ọ̀dọ̀ wọn sà pé ẹ béèrè mi lẹ́yìn yẹn kọ́ wọ́n sọ nǹkan mi. bẹ́ẹ̀ ni sà. Ah, alábòsí ni ẹ wọ́n sọ nǹkan mi èmi ò dẹ̀ rẹ́dì láti tún nǹkan tí wọ́n sọ yẹn sọ fún ẹ láéláé gbogbo nǹkan tí wọ́n sọ fún ẹ pátápátá òṣèré ni mo nífẹ̀ẹ́ gangan ni àtijọ́ tí mo ti fi ojú kàn ẹ́ ní ṣọ́ọ̀bù yẹn òun ni mo ti rí àlùbáríkà lára ẹ̀ bó o ṣe tún wá jókòó tèmi tèmi àti ẹjọ́ ń wora wa lójú yìí ìṣòro làbẹ ní pé kí n ní kó dìde kó o lọ sí kitchen kó o lọ dáná oúnjẹ alẹ́ fún mi bó ṣe rí gangan lára mi ní ẹ̀bẹ̀ ní pé kó o má kó o nu ayé mi rárá rárá rárá mọ́ ni Ọlọ́run ṣé wà náà rí àbí nǹkan mi àfi bí ẹni pé nítorí tèmi o ni wọ́n ṣe sọ ẹni mo rẹ́ni kejì mo rí ìwọ kejì ara mi mo rí ìwọ kẹta ara mi níṣẹ́ ló dàbí ẹni wípé gbogbo ọjọ́ ayé mi látìgbà tí wọ́n ti bí mi kó jẹ́ pé wọ́n ló máa ma kéjì kẹta kẹrin karùn kẹfà kíjú gbogbo ọjọ́ orí mi tó fi tó báyìí bó ṣe rí gangan nìyẹn ẹ́ mo rẹ ní kéjì kí ni ibo ló ń jáde lọ gbogbo òde tó ń sún náà ẹnu ọ̀nà yàrá ló ń sún lọ ẹ ẹ olùfẹ́ sá lọ ìfẹ́ tí mo ní sí ẹ náà gbogbo tó kún ẹ̀ kó sún sí máa tẹ̀lé ẹ bíbẹ̀ ibi tá a fẹ́ kó ṣẹlẹ̀ sí náà ló máa pàpà ṣẹlẹ̀ sí àmọ́ kò kàn dá kó já kọ̀ọ̀kan tó kọ́kọ́ wá bí náà ni kò dẹ̀ bá àdó tí wò bá mọ́ mọ́ first time tó o bá kí n ka first time kan kò sí nǹkan tó bàdí náà torí ìfẹ́ tí mo ní sí ẹ ni kejì kejì. ìfẹ́ máa lọ sàn. Hm? bó ló ń lọ ibo ló ń lọ ó máa lọ àmọ́ràn tí mò ń sọ mi ò fẹ́ kó máa gbọ́nra nù báyìí ẹ kí ló ṣe ó ń rìn ààbò já ìjẹ báwo ló ń ṣe gbogbo. Múrẹ̀níkẹ́ kí ló wá ṣe lẹ́kọ̀ọ́. wá ṣiṣẹ́. tó bá ṣiṣẹ́ yẹn tán kí ló ń wá ń di ẹ. mi ò wá ń wówó. tí èèyàn bá wá ń wá owó lọ tó bá pàdé èyí lọ tó bá rí owó yẹn tán kí ló fẹ́ fi rà iyì náà ni tó bá mèsì ọ̀rọ̀ wá bí báyìí ó fi odindi abúlé sílẹ̀ ó fi àwọn ọmọ sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó fi ọkọ sílẹ̀ ṣé wọ́n ní kó wá ka bíríìjì lẹ́kọ̀ọ́ ni ẹ́ àbí ìgbà tọ́lọ́run dẹ tó fáìn tó pé tó ní everything ọkùnrin kan wá ní pé òun fẹ́ kú sí ẹ lórí ó fẹ́ run tapá ti tọ́ sí ẹ lórí kó bẹ̀rẹ̀ sí máa náwó sí ẹ lórí kò ṣó lóòrùn o ẹni tó ní owó lọ́wọ́ ni o ó wá ní pọ̀rọ̀ ẹ ti sú ẹ ó máa gbórí ìyàwó ayé wa mẹ́yẹ̀ kọ́ ọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀ o. sórí ẹnjìníà tó sọ pé ó ń tó sẹ̀ ẹ̀ ó máa fẹ́ ni o. ẹ bí n pé má bí n pé mi dìde náà dìde mo fẹ́ wàṣọ tó wọ̀ yìí ijú sàn. èyí wà lè ní òsín nǹkan wo kí lélẹ̀ àpótí ajé jùdíà máa lọ kó jọ yìí ó wá sọ pé ò ní fẹ́ wà láì wà fẹ́mi gan ni màá bẹ̀ fún irú ẹrù ẹrù Ah, ah. gbọ́dúró bó ló ṣe ń sọ̀rọ̀ báyìí níyì wà lábúlé àwọn ọmọ wà ń bẹ̀. Ah. ṣé o rántí ni ìgbà tó wà lábúlé ẹ máa káwọn ọmọ lọ sí skul wọn á lè yín padà torí ẹ̀rọ owó skul san ẹ gbé gàrí sílẹ̀ láàárọ̀ gàrí lọ́sàn gàrí lálẹ́ ó wá wá sẹ́kọ̀ọ́ ó jàjà ń ju designer ó wá rí ọkùnrin olóore tó yẹ pé ó fẹ́ gbé ẹ sílé kó máa tèkè kó máa tọ́jú ẹ tí bàbá fowó ránṣẹ́ sábúlé ó wá ní pé ò ṣe wò ó máa ṣe. ọ̀rẹ́ àgbẹ̀ níyì gbé ẹnjìníà sójú ọpọ́n ó máa fẹ́ ẹnjìníà wọn Um, mo ti sọ ìkan lẹ́ẹ̀kan ìkejì ni pé nípa ọ̀rọ̀ ìyá yìí. ṣé kò sí nǹkan kan. Hmm, kò sí problem. kì í dẹ́ ṣe pé bóyá ìjà. àtọ̀ ìjà báwo. olúwa ṣe lára àwọn plans tí mo ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo believe pé kákan ti bẹ̀rẹ̀ láti ibì kan mo rò pé bóyá kí eh, kí n wá shop kan tí ó tóbi in tiẹ̀ ti rí tí ó wà spacious dáadáa so mo á rò pé ní mo bí ó ṣe máa easy fún yín tàbí tó ṣe máa wà alright láti yọ̀ǹda ẹ̀ kó lè máa wà ní ṣọ́ọ̀bù yẹn that is number one and two ó ní pé ṣe mọ̀ pé ọ̀dọ̀ yín náà ló wà bí ọmọṣẹ́ bí nǹkan kan ló ìjẹ́sìn yín sìn yín lè máa mú lọ síbi tó ti máa ra gbogbo àwọn ọjà yẹn tí ò ní bọ́ sí gbígbá tí ò ní bọ́ sí pé èèyàn kàn waste owó àwọn ọ̀nà tó ti tí mo ní kí n sọ fún yín nìyẹn. Ah, inú mi dùn inú mi máa dùn ìfáàtì wa gẹ̀ṣin nínú mi báyìí kò ní kọsẹ̀ ẹnjìníà ẹ̀ ṣe. kò tọpẹ́. ṣé gbogbo nǹkan tó ń mí nínú kan yín àti tí ò mí nínú kan yín ọlọ́run ò ní lọ́wọ́ bàjẹ́ sí i. àmín. inú mi dùn o ṣé bí mo ṣe wà ń sìnsìn báyìí báyìí tẹ bá ní sìnsìn báyìí ni kí n yọ̀ǹdẹ̀ mo ṣetán láti yọ̀ǹdẹ̀ tẹ bá tún wá sọ pé ní sìnsìn báyìí báyìí báyìí ni kí n tẹ̀lé láti lọ rajà mo ṣetán nítorí pé ọmọ dáadáa ni ọmọ tí èèyàn fi ń tọrọ ọmọ òun lọmọ náà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ni. ẹ wọ ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ ibi tí ẹ ti bẹ̀rẹ̀ <laughs> mo dúpẹ́ ibi tí ẹ bá dé ibi tá a jọ ń bá lọ a ò tí ì mọ̀ àmọ́ mo mọ̀ kí bí eré ni ẹ jẹ mí ní nǹkan méjì ẹ jẹ mí ní ìbáyín bẹ ọlọ́run àdúrà ẹ dẹ̀ tún jẹ mí ní nǹkan mi. ìkọ́lá inú mi á dùn èmi náà á dẹ̀ fàyọ̀ gbà ọlọ́run ẹ fàyọ̀ gbà let's wait and see. Africa Confederation. Super. From Coyote to Yadira yeah. down there, that is the motivation that is expected us are so close. Ojú ẹ̀ ṣe wá rí báyìí. Wọ́n sọ pé ara mọ́yìn mi ò yá ní. Ara mọ́ mi. Bọ́lá ti bẹ̀rẹ̀. Kò yé mi jàre, wọ́n rán sick gan. So, wọ́n nídìí àti lọ lílọ́la. Ah, better mo rò pé nǹkan tá a máa ṣe ni pé kí n gbé ẹ lọ ṣó ti yẹ ń sìn ó bẹ́tà kí n gbé ẹ lọ síbẹ̀ kájọ lọ wò wọ́n. no kò tí tó time. kí ló dé ṣe bí màá gbé ẹ lọ ni tó bá dẹ̀ dárọ̀ la àjọ máa padà bọ̀ nílé kí ló wà ń bẹ̀. irọ́ tó bá ti tásìkò màá mú ẹ lọ. Ah, àti pé mi mo ti ń kí ni mo ti ń fa èmi tí mi ò ṣe é fi hàn. Ah, irọ́ àti àbẹ̀dẹ̀ àlọ́ nǹkan tí mo mí nǹkan nìyẹn tó bá di pé ikùn ti ga sí i ó máa yí sí fún mi láti. social media láti dára ó ń kéré ìlú kò fi ẹ fún ìyàjẹ hmm? kò sí ìkó tó stop mi láti bí ẹnu kí n gbé padà bó tó bá sọ pé bó ṣe fẹ́ mi ní ọ̀pọ̀ èmi ló mọ ayé ìyá ti rẹ̀ ní ọba ìṣẹ́ ara mi ìyá rẹ̀ mọ́ bí kọ́ńtíṣàn ṣe. ọkọ ah! hmm. tó bá fún mi. Hmm? kan tó bá kú o. má jọ ẹ lójú as usual má jọ ẹ lójú mẹ́ta kílẹ̀ ṣe. wọ́n pè pé àsọ̀tì. ibi àmì mọ̀kàn ń dẹ́mọ̀ owó tẹlifíṣàn ni wọ́n ń dẹ́mọ̀ kò sí tí mi ń wò ń bẹ̀. èèyàn méjì wọ́n di mẹ́fà ni torí èbí jọ. Eh, torí ọ̀rẹ́ ẹ̀ bíi pé ìsọmọ bẹ́ẹ̀ ọmọlúwàbí ni eh, ọjọ́ yín ti pẹ́ ah, èso níyà yín ẹ̀kárí ẹ̀kárí ah mo dúpẹ́ o eh, ìwọ́lẹ̀ mi ìmoore ni o <laughs> eh, ah, ẹ ṣe. ẹ wò dáàdi ṣe tẹ̀ rí nǹkan tí ẹ sọ tí ẹ fi parọ́ ní ìgbà tí Bímpé tó wá bá ìyàwó mi lé wípé òun fẹ́ yẹ kí ó tẹ̀lé òun lọ sí Èkó ìyá ń bá ní òun tẹ̀lé lọ bá ní ah òun ní lọ́gbó èmi ni mo lè wá bá Bímpé níjọ́ náà wípé kó lọ bá káwọn méjì jọ máa lọ sí Èkó inú mi wá dùn lọ́jọ́ tẹ̀ ní ìwé pé bẹ́ẹ̀ pé mo lọ sẹ́kọ̀ọ́ ó lọ mú fi ṣe iṣẹ́ gidi ní kíkẹ́ pé ó lọ fi ṣọmọ ọ̀dọ̀ à ń gbọ́ báyà tí ẹ̀dẹ́ bẹ́ẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé wọ́n máa mú èèyàn lọ sí Èkó. ọmọ ọmọ máa ṣe wọ́n ní ṣe ọmọ ọ̀dọ̀ kò ṣọ̀rẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ojú fi síbi iṣẹ́ tó dáa. kò gbọdọ̀ mọ̀ sí bí ọba ṣe mú ó ṣe pé fún mi ilé ló bá kì í sọ máa le ní. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá ti ti wálé ó tọ́jú mi gan o tiẹ̀ gbìyànjú gan ibi tí mi ò lérò ẹ wò ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bí n pé dáadáa o ẹ ṣe gan sa. torí ọjọ́ yín ti pẹ́ náà láti kékeré wọ́n mú orí ni síbò <laughs> láti ṣe olórí tó wá dúpẹ́ yìí ọ̀pọ̀ yìí ọmọ ó dasọ bọ̀ ọ́ ní rìn láyé ẹ o ìwọ mú orí ni ọ̀pọ̀ èèyàn láti lórí tí ò mú orí níyì ìwọ ni mo rí kí o ìwọ ló ṣe bí ọkùnrin ọjà kàn tàn bọ́ tí o ṣe bẹ́ẹ̀ ni pé ò gbọ́rọ̀ táwọn èèyàn sọ. So nígbà tí ìyàwó ẹ lọ sí kò mọ ọmọ kátà mi yàn nípa rẹ ọdẹ ni ó lọ fi ìyàwó ẹ tàfàlà òní wa ń kọ àdúpẹ́ àdúpẹ́. Hello? Hello? Sáfíìsì yẹn ò dá ní. Ọ̀gá mi ló sọ. Mo rìsíìfù pọ̀ nípa sáfíìsì bí máa ń ó máa Thank you. Hello? Hello, mo dáhùn. Mo sọ̀rọ̀ kò sí problem. Màmá, mi ò sí mi bí. Sábìsì ò ga ni èyí mo ṣe sáré bọ́ta ìtayọ̀ tí wàá rí sí ọ̀la ó dà máa dé máa dé lọ́la tó máa dé mo ti gbọ́. ókè ókè ọlọ́mọ má jẹ́ kéèyàn rí bìkẹ́ kàn tiẹ̀ ní pé nǹkan ṣẹlẹ̀ kéèyàn ní ìṣó nílé àwọn òbí ìyàwó èèyàn kéèyàn má mọ ibi téèyàn fẹ́ rìn sí ṣáwọn èèyàn ní ní gbogbo ẹnu téèyàn ní àti béèyàn ṣe lajú tó àṣeyàn lọ́pọlọ àbókù ni kójú má rí bí gbogbo ara lógún ẹ̀. kejì mo rẹni kejì. ṣé kò sí. ó pọ̀ jù kí ló dé náà tó jẹ́ pé ọ̀rọ̀ kan náà tí mò ń sọ òun náà la máa máa kọ́ntínú láti máa sọ̀rọ̀ mo ní mo fẹ́ mọ àwọn èèyàn ẹ̀ ìgbà tó mọ̀ mí i mean ìgbà tó fẹ́ mi ṣé bó ráwọn èèyàn pẹ̀lú mi orí bí mo ṣe jáde tó orírú àwọn èèyàn tí mò ń bá rìn kíkanu wọn ti ẹ̀wà wá tàbí kókò mi kò bí mi kò ní bomi àwọn àwọn ẹbí ìyàwó mi wà kí ni mo fẹ́ sọ fún wọn sọ kí ni mo fẹ́ sọ fún wọn mo dẹ̀ ń continue láti máa sọ ilé fún ẹ the same thing náà ló ń ṣe why o dẹ̀ ń fi mí rẹ̀ ṣé o fi mí ṣe ẹ̀yẹ́ rẹ̀ àbí kí leléyìí. ọ̀rọ̀ tẹ́ ń gbé gẹ́gẹ́gẹ́ tẹ́ ń gbé bíi kínní kò tó nǹkan kan náà ẹ ṣáà mọ̀ pé mi ò ń ṣàkúdàáyà. báwo lèmi ṣe fẹ́ràn kó kì í ṣàkúdàáyà gbogbo ẹ ni mo ti rò ó mo ti rò sọ́tún mo ti rò sósì mo ti wò bóyá ọlọ́run má jà rí pé eh, bóyá bóyá ẹ ti kú rí nbì kan ni. Ah, gbogbo nǹkan tí èèyàn fi mọ̀ pé èèyàn kì í ṣe àkúdàáyà òun ni kí ìyàwó mọ ẹbí ọkọ ẹ̀ kán lọ débẹ̀ kán lọ ríra wọn kí ọkọ mọ ẹbí ìyàwó ẹ̀ kán lọ débẹ̀ kí wọ́n ríra wọn báwo lèmi ṣe fẹ́ràn kó kì í ṣàkúdàáyà. tí bá jàkúdàáyà irú ọjọ́ tí ọ̀rẹ́ yín wá síbi tó ń mu sìgá káàkiri lé ẹ ti rí mi màá ti máa lé mú káàkiri náà. nǹkan kan ṣo tèmi àti ẹ fi jọ wà nù lé ìdísẹ̀rìn bí mo ṣe nífẹ̀ẹ́ tó màá ti gbalé o ò rí pé nígbà tó wọlé mo tẹ̀lé ẹ wọlé ni ìgbà tá a wá wọlé tán tí mo ní mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ kí ni mo sọ mi ní nǹkan tí mo fẹ́ sẹ̀ wọ ni mo wá o tún wọ toilet mo tẹ̀lé ẹ wọ toilet mo ṣú ẹ débẹ̀ ni kó má bàbá bẹ̀ disappear lọ. èmi ò lè disappear o torí mi ò ń ṣàkúdàáyà so tó bá jẹ́ nǹkan tó fẹ́ máa fa wàhálà nínú ilé nìyẹn máa ránṣẹ́ sáwọn ọmọ èmi wọn máa wá. àwọn ọmọ èmi ẹ máa ránṣẹ́ sí wọn má dà wọn láàmú káàkiri àjọ máa débẹ̀ bá ń bá bọ̀ lọ́nà náà sì mọ̀ bọ̀. ẹrù ọmọ wà ń bí ó wà ń bí ó wà ń bí ó wà ń bí ẹ. Sọ̀rọ̀ rí ọ̀lù máa wá wá wá dìbò wá dìbò. Rọra fún mi bẹ́ẹ̀ yẹn. Rọra ti ẹ rọra ti díẹ̀ díẹ̀. Àwọn ọkọ ẹni sùúrù náà. Ó dà. Dókítà ńkọ́ dókítà ńkọ́ ẹ dókítà ńkọ́. Ẹ̀ẹ́dẹ̀ ṣẹ́jú ó ti jọ dáàdì ẹ̀ wọ́n gbọ́dọ̀ rí fáyín gẹ̀ wọ́n á ṣàwọn arọ̀jú rọ̀jú ọ̀. Má bu wa o, ti fẹ́ bẹ̀rẹ̀ ni má bu wa o bí wàá ṣe ranjú ńlé wa nìyẹn o èmi gan náà lójú tí mò ń ràn o. ṣèbí bí dàdí ẹ náà ṣe rọrẹ mi nìyẹn tán ranjú mọ àfìgbà tán gbé délé. ṣé kí ojú wa rí arẹwà lóde kó má wò ni àbọ̀ rẹ̀ wà gan ló bẹ́ mọ́gbọ́n mi. ọ̀rẹ́ yín wo ló bẹ́ mọ́gbọ́n ọmọ fine boy looking sexy. hello hello ṣàwọn sọ́fíìsì yìí. Hello. ọmọ dúdú ń dán. kí ni ọmọ dúdú wo tó bá máa fi pé ọdún kan bó ṣe wà yìí máa lo cream fún ni ó máa pupa bí èmi àtọ̀rẹ́. ọlọ́run ò ní jẹ́. ok now. mi ò tọrọ mi tó rẹ́gbọ́n mi tó síbọlẹ̀ tó dúdú tó ń dán. ẹ pẹ̀lẹ́. <laughs> àní má lè lọ àwọn padà sẹ́yìn ọkùnrin. ìyá kí ló dé kò sí nǹkan kan jàre. kò sí nǹkan kan ojú ìkọrẹ́ lọ́wọ́ náà. kò sí nǹkan kan ẹ̀rọ jẹun ẹ̀ náà ó bí àwọn tí òun sí mi jàre. ó jẹ́wọ́ ọ̀bùn ká dáṣọ ọrú ẹ̀ oúnjẹ ẹ ti sun ẹ̀ abó tí yó tẹ́lẹ̀ kó tó dìde èmi á jẹ pọ̀nmọ́ orí ẹ̀ o. anyway mo ti fẹ́ máa lọ ẹ tiẹ̀ ṣe àtàárọ̀ lẹ ti wà ń bí. ibi tí mo ní mò ń lọ yìí ibẹ̀ ni mo fi sáré dé sí. anyway tó bá ṣáà ti yọ rántí ju nǹkan sẹ́mi ilé o tó rajọ mọ́ ń pa ẹ̀ ní o. Ah, ọ̀rẹ́ hmm. wàhálà ẹ pọ̀ ó pọ̀ o wàhálà ẹ pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀. kejì kí ló ṣe ẹ nà wo ọ̀rẹ́ mi torí àbúrò ọkọ mi tó wà níbí ni mi ṣe sọ nǹkan kan fún ẹ o òótọ́ ọ̀rẹ́ wa ni ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn cnn ni káàkiri. Ah, ṣé mi ló fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ fún mọ̀mọ́ pé ni àmọ́ kọ́ lọ́ọ́ ń gbà lọ́wọ́ ẹ̀. bàbá yìí ló pè mí o ó ní ìkan lára àwọn ọmọ yẹn para ẹ̀ ò yá ah, ṣé kò pọ̀ ṣá. Ah, bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó dà pé o. ìwọ́dẹ̀ ló lè lọ yìí. mi ì lè lọ orí mi báyìí èmi á bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ mi wàá bá mi lọ. tó bá wá dọ̀hún tó bá ń béèrè pé èmi ń kọ́ kí ló fẹ́ sọ. tó bá bi mí pé wọ́n kọ́ màá ní pọ̀gẹ́ ẹran ẹ̀ lọ sí kùtọ̀nù pé ẹ lọ kọjá. yíyá omi omi yẹn fresh o ọ̀la yín náà àdẹ̀kọ́ balẹ̀ wọ́n ti ẹkú mi tó ń lọ. ẹ wo ọ̀rọ̀ travel yẹn gan-an ìfọ́ àmì ìmọ̀ bó ṣe rí lára mi jà ni. ṣé kọ́ máa lọ mọ́ lára ni tí mi ò yín wà nílé èmi á ṣàmà bá yín ṣeré. <laughs> ṣé wàá lè dàbí lè gbà. ọmọ mi ń kọ́nà. mo wà nílé. Ah, èmi rẹ́dí o. ọ̀rọ̀ travel nílẹ̀ nígbà tí ayé díẹ̀ fọ́ sí. ẹ pé kí ni. ló bá ní ojú rò mí torí pé ẹ̀ ń travel. Ah, ah, ṣíbí mi àti ẹ ti sọ ilé inú ilé títì kí ló fẹ́ mẹ́s mi fún mi ò ṣáà dẹ̀ ti lọ́ọ́ àbí tí n bá tiẹ̀ wá lọ náà ṣe bóun wà ń ọmọ ẹ̀ náà dẹ̀ wà pẹ̀lú ẹ̀ ọlọ́run wà pẹ̀lú ẹ̀ ó tún jẹ́ odindi mẹ́ta kí ló wá bẹ̀rù fún. kò lè dàbí. kò lè dàbí mm, ẹ má wọrí àdúgbò nǹkan tí ó máa fi dàbí àfi ránṣẹ́ lẹ́kùn tó dẹ́pà lọ. <laughs> mo sọ fún náà mo nígbà tẹ bá wà lé ń gbà ẹkún fi bẹ́ẹ̀ gbélé tẹ bá travel. tọpẹ mm. òtútù. ẹ ń gbélé àdótó. ní ẹpẹlẹ. mi tíbi bá yín sọ nǹkan èwo nìyẹn. owó tí mo bá yín sọ. tọpẹ kọ́ ló yẹ kán máa korúkọ ẹ. kí wàá ló yẹ kán sọ mí. ìfẹ́ owó ló yẹ kán máa pè é. ọ̀dà mi owó ni tán lọ́rọ̀ mi owó dẹ̀ ni tán lọ́rọ̀ ti yín náà. màá ní kán bá mi wá five hundred naira kan fún ẹ. bọ̀dá mi eh. five hundred àti fifty thousand. Ah! ẹ ní olè. bọ̀dá mi ẹ wá báwo lè ṣe báyẹn. so ilé yín ni. ibẹ̀ náà ni òun. I see. ó yá ẹja wọlé wọlé. wọ́n ah, ah, ah, ti jẹ for the first time mo kàn ní kí n dọ́gbọ́n ọmọ bíi náà ni màá ẹ jẹ́ kí n fẹ́ káàdì. jọ̀wọ́ má mi split sọ̀rọ̀ pé federal government ló tẹ́lẹ̀ fún wa wá fi ṣe dédé pẹ̀lú pẹ̀lú pẹ̀lú wa. òkú ló dé tẹ̀ fẹ́ wọlé. no any other time. ọ̀rẹ́ ní kejì kí ló dé ò ta sí mi látàárọ̀ ṣé ó rẹ̀ tó yẹn ni. wo ọ̀rọ̀ ilẹ̀ kọ́ lèmi ń sọ ah, mò ń pè yẹn kò ń ṣe hẹ́n hẹ́n hẹ́n bí ìpẹ́ gbọ́n kan tí mò ń sọ. màìdí aṣẹ́ tí n bá ṣe hẹ́n hẹ́n ó yẹ kó ti mọ̀ yìí pé sáfíìsì ni ò dáa mi ò mi ò gbọ́ nǹkan tó ń sọ ló jẹ́ kí n máa ní hẹ́n hẹ́n. sáfíìsì náà ni kẹ́ máa pa mọ́. kí wàá ló ṣẹlẹ̀ gan-an ló ṣẹlẹ̀. wàhálà wà o. ọlọ́run jẹ́ kó rí wàhálà o o mọ̀ gbọ́dọ̀ sí ní tó adémọ́lá ló wà ní wàhálà ti jìnnà sáyé ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan. ẹ wo sínítọ̀ mo ti lóyún. ọ̀rẹ́ ní kejì torí pé olóyún fẹ́ sọ fún mi ló sọ pé wàhálà wà dúró ṣé wò fẹ́ lóyún ni. Ah, but èmi pẹ̀lú yóò sọ tó dá level náà. ó dé disappoint me a little bit tí àbáṣọ tó dá level kí ló fẹ́ kó wá pùn sí i irú àwọn àdìkọjá pé kóbìnrin lóyún kan tún ní kó lọ máa bọ́ tẹ̀ fọ́ kí ṣé owó ti fẹ́ mẹ́lẹ́ ẹ lórí àtọyún ni ó lè fa kí ni lọ abọ́ tì nàbí kí ni. àdúrà tí wàá máa gbà ni pé oyún tí mo ní o kí n fi bí ọkùnrin ọlọ́run tó bá fi bí ọkùnrin àwa ó sì dára wọn rí oúnjẹ jẹ màá ṣe patí yẹn débi pé tó bá jẹun àárọ̀ ní nàìjíríà báyìí tó bá ti ń rọbí amẹ́ríkà wa ti jẹ tọ̀sán tí wà ti bímọ ọmọ ẹ̀ àdúrà ni pé kó sáà jẹ ọkùnrin. má ṣe patí yẹn wàá mọ̀ kó o ti ní ọkọ. fọkànbalẹ̀ ọlọ. ṣé èmi wá jọ́ lọ́hùn ni. àdúrà ni kò fi kún un èmi náà gbàdúrà àdúrà ni kò fi kún un kára má ṣe pé ọkùnrin mo fẹ́ kó dẹ̀ jọkùnrin. àwọn ohun èèyàn kọjá rẹ wú ṣe oṣù mẹ́sàn-án wọn àgbẹ̀ káàkiri ẹ̀rọ pé ó ni. ọ ọ mà ṣe o kánú bá máa ràn yàn ní oyún ni kí ni mò ń ṣe ikùn rèé mo lè bẹ gbé e but kíní yìí ó ti wà ní àtètè kọ́ ṣe <laughs> ó ń bẹ nísìn in fact gbọ́dọ̀ tí màá rí títí láéláé nìyẹn ìgbà tó wà ń complain just oṣù mẹ́sàn-án kí ló fẹ́ kémi tí mo yẹ pé láti gbà tí wọ́n ti bí mi lèmi ti ń ro oyún ẹ̀ káàkiri àwọn akẹ́kọ̀ọ́ kí ẹ sọ́kọ̀ ìtúkọ̀. o ò ní bọ́ọ̀bù ẹ̀ lọ́wọ́ <laughs> kò sí jọ́gbọ̀n. past. ṣe ń bá yín sọ̀rọ̀ látẹ̀kùn kí n tó jáde lọ ẹ̀ tí ẹ̀ dá mi lò kí ló dé. ṣáàmùkú mú ìjẹun lọ́wọ́ òun ni tébù mara ni kálá àwọn ọmọ ló ṣe báyìí tí òní máa sọ fún kó wọn sọ̀rọ̀ tó máa ń jẹun ni tó fẹ́ pa mí ni kí adápá mi lóríṣìí kí mo fẹ́ ṣe jọ tó lọ́rùn mo ti ra ayá ìwọ̀sùn. ó dáa ìgbà wo lẹ fẹ́ ní time fún mi gan-an fẹ́ sùn tí n bá fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ máa lórun kùn yìí tá a bá wà ní dáìnì ẹ máa lẹ́ẹ̀ jẹun bá a jókòó sí sitting room ẹ máa lẹ́ẹ̀ ka pépà. ó dá ìgbà wo lẹ fẹ́ ní time fún mi gan abẹ́ kan fi wá ṣe property sínú ilé ni. ṣó àgbo tọrọ mo fi ọmọkùnrin nínú ilé kí ni ìdùnnú nígbà tí gbogbo gbogbo ọmọ tó ń bí fún mi obìnrin ni kí má lè ní àwílé kankan ìgbà tí gbogbo bá kọ́ra lọ sílé ọkọ̀ tàbí kó wà nílé gbogbo ọ̀dọ́rọ̀ fún mi ta ló fẹ́ dogun ẹ̀. jọ̀ọ́ má jẹ́ kí n sọ̀rọ̀ fún mi lè bùn ṣe wà. ṣé nítorí pé mi ì bí ọmọkùnrin fún yín lẹ ṣe ń ṣe báyìí sí mi látijọ́ kó dáa o mo fẹ́ kí ẹ mọ̀ pé ọlọ́run ló ń ṣe ọmọ àtọkùnrin àtobìnrin kò sí èyí tí kì í ṣe ọmọ ẹ̀yin náà dẹ̀ wá wò kí ni nǹkan tí ọkùnrin ń ṣe tí obìnrin ò lè ṣe nínú ìlú wa yìí gan-an ẹ wo nǹkan táwọn obìnrin gbé ṣe. ìyá má jẹ́ surprise pé ìyàwó tuntun wa wọnú ilé láìpẹ́. irọ́ ló pa. ó tọrọ mi sọ fún yẹn. abáyọ tó fi ń ṣe gbogbo pálapàla tó ń ṣe kiri wá wo irọ́ ló pa sórí inú ilé yìí is for me and my children o ò lè mú obìnrin kankan wọnú ilé láéláé. ó dúró gbèsè dúró gbèsè bóyá ikú ló ní oko ni o bóyá tàkúté ni aṣojú mi pẹ̀lú ẹ̀ ẹjọ́ ẹ̀kọ́ o torí pé o ti ń so oúnjẹ fún mi mò ń jẹ mi dẹ̀ ń wálé wá sùn hmm. wo ìgbà tó bá rí mi nu ilé mọ́ àkúdá yóò oúnjẹ tí wọ́n pẹ̀lú ọmọ ẹnìkan bá jẹ́ wàá tó mọ̀ pé kíjì pa kò kí ń ṣàwọ̀. wo ìkòkò onígbóni kó gbẹ̀yìn wo wàá gbà. mo lọ fẹ́yàn dúdú rárá ẹ ni tí bá mọ̀ pé ọmọ ọmọbìnrin ló pọ̀ nú ẹni ṣé màá kó o lé ẹ má wọrí <laughs> àpọ̀nbìpò rẹ ń bọ̀ justice ẹ̀dínlẹ̀ tó bá rí inú ẹ̀ gan lásán àgbà pé ò jẹ́ kankan mo dẹ̀ believe pé àtúkàn máa pọ̀ ọkùnrin lẹ́ni. àbúrò ẹnì kejì ọ̀rẹ́ mi báwo ló ṣe jẹ́ o èwo tún nìyẹn o èyí tí mò ń wo yìí náà oyún inú ẹ bí n pé bí n pè kò sí bó ṣe jẹ́ kò bó ṣe jẹ́ kankan ṣé ẹnjìníà wálé ni àbò lọ sábúlé ni. ẹnjìníà òwòkú wálé mi lọ abúlé ti gbàgbé ọmọkùnrin tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀yìn máa sínétọ̀ yẹn ah wo ọ̀rẹ́ mi ọmọkùnrin yẹn ní burúkú owó ìyá ọmọkùnrin dẹ̀ ń jẹ́ gan wọn á ní kí n ṣe léyìí kí n fi jù lórí. ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ èmi gan tí mo mú ẹ wá sí kò mí ò máa já tó yìí kẹ́ ẹ. ní òdúró náà etí wo ló ń bá yàn gbọ́ pé ọkọ ẹ travel kí ọkọ ẹ tó wá dé ìwọ ti wá lóyún ta ló lóyún wo ọ̀rẹ́ mi ayé ń ṣerú ẹ̀jọ́ bẹ́ẹ̀ ni mo sọ ẹnu báyìí la máa fi sọ ayé ń ṣerú ẹ̀ ọ̀rẹ́ mi. ìfọkàn yín balẹ̀ ẹ ti gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ kí ẹ rántí pé Yorùbá sọ wípé èèyàn tí ò bá gbé takùn kì í retí èso. ó yé mi ó yé mi náà ọmọ Yorùbá lèmi náà ó gbọ́rọ̀ ìlú yé mi. ibi tí Yorùbá lè ti ṣe lèyàn ti ń jẹ o. ẹ ṣáà ṣe jẹ kó bọ̀ sí ẹ bá ti bọ̀ sí ẹ fi yòókù lẹ. bọ̀dá mi ni mo fẹ́ràn owó dùn yá mi lọ. ẹ gbádùn mi. ìfọkànbalẹ̀ ah, ṣe gbọ́ kọ́ńkú ah. ẹ̀yin ẹ̀ka sàn ẹ̀bíjẹ́ mẹ́ta àwọn àti ń kọ́. ẹ̀yà àti ẹ̀jọ̀ ṣé bọ̀dá ni wà lé. Ah, ẹ̀gbọ́n yín lẹ béèrè bẹ́ẹ̀ yẹn tẹ́ fi dà lálẹ́ gàràgà ẹ̀gbọ́n yín ò ń gbélé. àwọn náà ní kí n mú kọ̀ǹtrátọ̀ lọ sí sáìtì nígbà táwa débẹ̀ ó ti wo gba àwọn nǹkan tán ní kó wò so wọ́n wá lóun fẹ́ rí wọn pé àwọn àlàyé kan wà tó ń fẹ́ ṣe fún wọn so ìdí rèé tí mo ṣe mú wa pé kí wọ́n jọ ríra. Eh, ẹ mọ́mí ẹjọ́ báwo ni mo ṣe máa rí wọn because mo ti débẹ̀ yẹn ti gbogbo àwọn kan kéèké kan sọ pé àárọ̀ èkìtì àlẹ́ yẹn fún tí n bá ara yín lé ọ lè máa yè wọn dáadáa so mo ń dà tiri wọn. ìmọ̀ táyà ń tẹ̀lé bá wọn even gan mo ti ní màá wá rí yín lórí ọ̀rọ̀ wọn. ẹ̀dọ́ ìgbà wo ni bọ̀dá mi wá di onírin. tipẹ́tipẹ́. ẹ máa tó ṣẹlẹ̀ fọkàn náà yìí tẹ̀sí gbọ́ èmi ni mo mo fọ pé mọ̀ wọ̀nyí Muhammad mo ti máa rí wọn kẹ́yìn àdéhìlẹ́ máa ṣẹ́yìn kò sí ọ̀gá lọ́wọ́ bó bá sì jẹ́ ẹ̀jẹ̀ káríra o ṣùgbọ́n torí ọ̀rọ̀ yẹn ń dùn mí lọ akọ ayẹ́tẹ̀ kọ̀ọ̀dá yẹn ó kà mí lára. ó ń dùn èmi gan. ṣùgbọ́n láyé má lọ tì í má lọ tì í ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ káríra ojú ìgbè tì í. kẹ bá mi kí àǹtí. má gbọ́ wọn gbọ́. ó dà o. ọmọ bá mi léyàwó mi lọ ẹ mọ́ mọ́ bá mi léyàwó mi lọ ọ̀tọ̀ lẹ́jọ́ tí a rò ọ̀tọ̀ lẹ́jọ́ tí ẹ dá ẹ mọ́ mọ́ bá mi léyàwó mi lọ so máa yọjú sí ẹ títí ìrọ̀lẹ́ láti ṣe tán láti ṣe tán yọjú sí ẹ tẹ kẹrin kò rẹ́sítò. owó tẹ́lẹ̀ máa fún mi ńkọ́ ẹ ti ń gbàgbé. kàbà ń bọ̀. màá rán dráìvà ṣe ní ìmúṣẹ gbùmí dání. bọ̀tẹ́ má gbàgbé ah, ọjọ́. okay. ló dé. ejò kí ló ṣe kí ni ah! so straight dey gbé ẹ sí kájọ ká lọ tuntun báyìí ó yá yá má jókòó má jókòó má jókòó ah! Ah! pẹ̀lẹ́ <laughs> no sorry. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sáwọn ilé. Mm. sorry sorry oh, sorry màá dé padà wàá gbé kíní ẹ̀rọ ọmọ tó wá. gẹ́tùmá dídà gẹ́tùmá. mo wà níbí. ẹ pẹ̀lẹ́ sà. o. dókítà ẹ rí ìtọ́jú náà. Madam, lady wọn kọ náà. Àwọn nọ́ọ̀sì ti gbé lọ sí baby's ward. Ok. Ele me dá força. kí ni dọ́tà sọ fún mi wọ́n ní ká tún lọ rògùn wa èmi ò bá àfẹsẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀yìn yẹn bí ẹ bá fẹsẹ̀ létàn. nítorí pé ìwé tí dọ́tà sọ pé ẹ fẹsẹ̀ létàn pé ìlú abínibíni òun ní kẹ́gbẹ́ wọn lọ. but tó bá jẹ́ bẹ́ẹ̀ láìtí dọ́tà ò lè pè mí kọ́ sọ fún mi fúnra wọn dọ́tà lè sọ bẹ́ẹ̀ láéláé. àti má lè pè mí níwájú ìta yẹn èmo ti wà níwájú ìta. ń gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ wò ó le o. kí ló dé kí ló dé gan. àwọn dókítà ní pé ká tẹsẹ̀ lébọ̀. kẹ́ tẹsẹ̀ lébọ̀ dókítà ló sọ bẹ́ẹ̀ bí ti báwo. kódà wọ́n ń kó máa yé wa pé ìlú tí wọ́n ti bímọ rẹ́ni kejì gangan ni ká gbé lọ kọ́rọ̀ ẹ̀ tó lè níyanjú. ṣé ó le tó wù yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ. ẹni sórí ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ìgbọ̀nsẹ̀ báyìí tí mo gbọ́dọ̀ fi rán mi ẹni ṣùgbọ́n this time around wàá bẹ́ẹ̀lì mi out ìwọ́n ni wàá bá mi lọ gbogbo tó bá máa ná màá kó fún ẹ náà kejì jọ ọ̀rọ̀ wádìí kan tó bá ṣẹlẹ̀ màá fẹ́ kó send account number sí mi so màá fowó síbẹ̀ To right now tí n bá ti kúrò nílé báyìí airport mo ń lọ mo gbọ́dọ̀ report ní Àbújá fún àwọn meetings tá à ń lọ ṣe ìyẹn ló fà á fún ọ̀bá ní kádìjọ lọ but better still tó bá ti di alimari kan fẹ́ dé wàá kó fún ẹ̀jọ̀ o ṣe mo dúpẹ́ o ṣe ẹ̀ kó take care. ó dàbọ̀ sá. fẹ́ gbé ìyá fèyí kúrò nínú ilé yìí kí ló dé tó tẹ̀lé wọn lọ. wọ́n ní kí n dúró nílé ni sà. ìgbà tó wá dúró lé ìsìn ibo ló mọ̀ tí wọ́n gbé lọ. ẹ má bínú sà ọ̀rẹ́ wọn àti bíi pé wọ́n máa mọ̀ bẹ́ẹ̀. ọ̀rẹ́ wọn àti bíi pé ló ní kán gbé lọ. ẹ ó kì í toró o ti jẹ́ ọmọ ọ̀dọ̀ ìwọ náà dé ìwúwo ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ ó rò pé àrùn ni tí wọ́n bá gbà yàn sínú ilé gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ọmọ nìyí òun fúnra rẹ̀ ló máa wá yọ ọmọ yẹn kúrò ló máa máa jẹ́ ọ̀dọ̀ tàbí kó fi ọ̀dọ̀ kún ẹlòmíì máa wọ́n máa ṣe bí ọmọ ni ìwọ ò ṣe bí ọmọ o ọmọ ọ̀dọ̀ tó jẹ́ yẹn gangan ni wọ́n ń pè ẹ́ ọ̀gá ẹ̀ tó ń sanwó fún ẹ tó ń tọ́jú ẹ wọ́n lára ẹ̀ ò yá wọ́n fẹ́ gbé lọ síbì kan ó tẹ̀lé wọn lọ́kọ́ lọ́mọ bí tí wọ́n gbé lọ àbí o lè jókòó sínú ilé yìí ta ló jókòó dé nulẹ̀ o fẹ́ invite àwọn boyfriend ẹ wá àbáwo sista bíi pé ló bọ́ tó ń ẹ má bínú. ó lọ bẹ́ẹ̀ lọ́dà ẹ̀ kó wájú mi. pè é sí. ẹ ṣe ń gbé tilẹ̀ wá ok mo ti ń bọ̀. jàre pẹ̀lẹ́ o ṣègùn jàre. Ah, sísẹ́ ńkọ́. ó ah, tẹ̀lé ìyàwó ilẹ̀ sábúlé ó sọ pé ara wọn ò yá. ẹ ni lóòótọ́ ni ìgbà tí mo travel dé náà ni mo gbọ́ pé ara ẹ̀ ò yá ehm, mi ò mọ̀ bóyá mo mọ ọ̀nà abúlé yẹn torí ibi táwa máa ń gbà débẹ̀ gbogbo bẹ̀rẹ̀ ti bàjẹ́ ǹsìn ó ti di kòtòkòtò mọ́tò tiẹ̀ nígbà bẹ̀rẹ̀ rárá wọ́n náà ń tún bẹ̀ ṣe bóyá o mọ ọ̀nà ọbẹ̀ yẹn. ẹ mú mọ̀nà yẹn torí mo tọ́ ṣe extra exam kan bẹ̀rẹ̀ but ah, ọ̀nà yóò dá o àná ọ̀nà kan tẹ̀lé bá wọ̀lú yẹn ọ̀nà yẹn rí làwọn kan báyìí. very good jọ ṣó lè mú mi débẹ̀. mi lè mú mi débẹ̀ o torí ọ̀nà yẹn jìn àti pé ọ̀nà yẹn ò dáa rárá àtọ̀ but mo lè bá yín kọ àdírẹ́sì wa màá kọ fún yín. whichever way ó wà right náà lọ́kọ́. ok sir mo ń bọ̀ ẹ ti sáré mú wa. torí pípè tí mo fi ọ eré ilé ẹnì kí ẹ ṣe ń dání ẹ sọ rí tó bá ti débẹ̀ àgbà yòówù tó bá bá lọ́ọ̀dẹ wọn ẹ̀ sọ fún un wípé ara ìyàwó rẹ fà ó sì ń gbẹ lọ́dọ̀ èmi ọlábọ́sí nígbà mọ́ nígbà kìtọ̀ kan lèkele kánnakánná orí ìsapátọ́dẹ kan gbọdọ̀ tọ́dẹ tó bá tá ń lọ́ta wàhálà pé mo ní kí wọ́n jọ̀ wọ́n yọ̀ǹda ìgbà rẹ mo ti ń bẹ́ǹdì òòsà lè mọ kọ́ pé wá fún mi láti rọ́nà àbáyọ fún àìsàn ìyàwó rẹ. ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ bàbá ṣé rí ìdílé àwọn ìyàwó mi inú òròkùn wọn ní òṣà àwọn ọmọ tí wọ́n ń sìn o ìyá ìyá ẹ̀jẹ̀ ìjẹ̀ yín alákọ̀wé jẹ̀ máa ṣe báyìí a mọ̀ wípé ọ̀làjúdé la gbàgbé àṣàdílé wa ni ọ̀làjú lẹ́yìn fi gbàgbé gbogbo ń tà sí nídìílé kò sí ìdílé kan tí ò tí ò tí ò ní kínní ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ́ àgbàlagbà yòówù tó bá bá ń bẹ̀ olémi ọlábòṣìdé mo ní pé ìgbà rẹ̀ mọ tí máa bẹ́ẹ̀ di òòṣà ìdílé wọn pé kí n gbé wá torí pé ìdílé tí a ti bí ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ gbogbo ọmọ ibẹ̀ ó gbọ́dọ̀ gbé yílẹ̀ ní òsà wọn yóò wá tọ́ wa sọ́nà gbẹgẹrẹ yẹn láì. ṣé ti máa ti gbọ́ fún problem. àárọ̀ náà bá yọ ẹ tètè lọ ìwọ tètè lọ dákun má pẹ́ o. ìwọ ọlọ́run irú ìdádúró wo ni torí ọlọ́run kí ló tún ṣe lé ìbáyìí. agboolé alápáṣọpá ni mò ń lọ. ẹ tí ó lẹ ń lọ bẹ. nítorí alápáṣọpá táwa mọ̀ ó tó fọ̀. létí mi ń lọ bẹ ọ̀dọ̀ ìyàwó mi ni ó pupa ó rí rùmùrùmù báyìí ó ò ga púpọ̀ ìbímọ rẹ ọ̀dọ̀ àwọn sáràtù ọ̀dọ̀ yàwá tí ò tó ń ta rẹsì lọ́nlọ. ẹ ẹ wo ìyàwó tèmi ò ta ráìsì mi ò dẹ̀rù pé yẹn ń ta ráìsì so ti yẹn èrè ni sínú sọ ni lọ́jọ́ tẹ bá rí ẹ mọ orú èèyàn tí mò ń sọ so ti yẹn sìn ẹjọ́ agboléwo lẹ mọ̀ tó jẹ́ pé wọn ò tara ìsìn bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ alápáṣọ́pá. ṣé ayé tá a máa fi kárì gbogbo ilé alápáṣọ́pá tà mọ̀ àmọ́ yìí tẹ̀ lọ bẹ̀ let's go there. lọ síbo ẹjọ́ wa ṣe ti rí ọ̀gbẹ́ni yìí hmm. irú àwọn tó ń fìyàn ṣòwò ni wo wo aṣọ funfun fìlà dúdú bàtà dúdú mọ́tò funfun ah, mi mọ̀ pé mi tó fẹ́ sọ̀rọ̀ sí nìyẹn èmi tí mo ní ẹlẹ́dàá gan ẹlẹ́dàá mi ò wúlò fún mi kẹlẹ́dàá mi bá wúlò fún mi ní irú ẹ̀ yí èmi ò ní máa bẹ́ẹ̀ mu sàn kiri gbòòrò ẹ ah. ẹ eh, eh, jẹ́ kó lọ bá mi lò kí iṣẹ́ àti irú bà ń bọ̀. Eh, ọkú ọ máa yọ. ẹ tún máa gba owó lọ́wọ́ mi lórí pé fẹ́ mú mi lọ síbì kan. ẹ̀rù bọ́ǹkú ṣe ronú ẹ̀rù bọ́ǹkú ṣe ronú ẹ jẹ́ sọ́kè sọ̀rọ̀. ẹ má wọrí ẹ má wọrí máa fún yín ní anything tẹ bá fẹ́ ta. mo gbọ́ òyìnbó anything yàtọ̀ sí any amount èyí méjèèjì ni ẹ mú pọ̀. ok má wọrí máa fún yín ní any amount. any amount cross heart. I will give it to you. cross heart. ok gbẹgbẹ ó lọ. ìfilẹ̀ wọ́n wọ́n ta orí mi máa pọ̀. má wọrí tó bá ti gé orí mi kó ṣáà ti fún mi lówó. Ah! tó bá kéde ìjọba yìí tó máa fi tán. ó sì lọ ara yìí tẹ̀lé kéèyàn lànà rè ẹni tẹ́ máa lórí ẹ̀lẹ̀ wa ọ̀kú. kí ló ṣẹlẹ̀. ẹjọ́ tọ́ bá béèrè ẹ lọ́wọ́ màá ní mi ò rí ẹ rí. sọ́kọ̀ sọ́kọ̀ rí mi láéláé mi ò rí ẹ rí. lásán bẹ́ẹ̀ lọ. ẹ ṣe fọ́nẹ̀t. ṣé ẹ tún kọ́ mẹkáníìkì ni. ẹ wọ́n mọ̀dá ẹ wọ́n mọ̀dá kò sí jẹ́ tí ì ibi tí mo ti kọ́ṣẹ́ tí lọ mo pa ọ̀gá mi dànù ni mo fọ́ bíríkì mọ́ lórí ni gbọ́dà màṣá mi gbọ́ ẹ màṣá èmi mo pa màṣá. ọlọ́run máa ṣàánú ilé mi torí ọ̀nà. ẹ̀kọ́ tí nǹkan tó wá ń tó wá ń fún èmi ní tó ń fún èmi ní concern ni pé ìgbà tó jẹ́ pé nígbà tẹ́ ń kọ́ télọ̀ lọ́wọ́ ẹ pa ọ̀gá yín kábọ̀ torí ọ̀rọ̀ mọ́tò ṣẹlẹ̀ rí ọ̀rọ̀ mọ́tò yìí sìn mi ò tí ì fẹ́ jẹ́ kí nǹkan kan ṣe é for now ó mọ̀ pé òdì ń tẹ̀rí náà nìyẹn ẹ́ ẹ má wọ̀nyí ẹ̀rẹ́sẹ̀ máa wòrán ẹ máa sọ pé ẹ. ẹ lórí dìmú rí ni ẹ lọ start ẹ tí ò bá ṣiṣẹ́ ẹ mú mi lọ bá bí ìsìnkẹ́ lọ pa mí mo mà tọ́ wèrè láyé mi o. ọkú ká ní wèrè. ẹ má wọrí ẹ má wọrí. ó kéré mọ́rẹ́ okay, okay. ọ̀rọ̀ everybody shout hallelujah. ẹ ṣe ẹ ṣe kò mo dúpẹ́ lọ́wọ́ eyín oye sẹ́kẹ̀ lè lé ọpọlọ rárá ìrísí yóò gbẹ tó wà òkè. Ah, ẹ ẹ pèrè ló sọ bẹ́ẹ̀ let's go there ẹ wọlé ẹ wọlé let's go there ẹ mọ̀ tí màmá sáré lọ ẹ máa. ọ̀rọ̀ ló lè kó o fẹ́ lọ wẹ́sẹ̀ rẹ̀ mi ṣòwò lòdùn ẹ ká lọ. ṣé kí bàbá ń bàá ṣe. ewu ẹnu ìná la wà o. ẹkú kalẹ̀. màdìá. ìyá ta ló ń sọ̀rọ̀ màdìá mẹ́ẹ̀. ìyàwó mi nìyí ìyàwó. pẹ̀lú tí ń dẹ́ ẹ. ẹ ẹ ẹ ẹ ní sùúrù sa o. ẹ tó rọ lọ. ọdún ẹ tó rọ lọ mo fọlọ́wọ́ bá bẹ̀ yín. báwo lẹ ṣe jẹ́ sí i ẹ ní sori burúkú ìyàwó mi ni mi travel ni bí mi lè ṣe lọ wọn nígbà tó máa fi padà dé wọn ló sick òun ló gbé wá síbi. ẹ wà okay kí lè rí àní ẹ wà okay. mi wà okay very very very very okay. ara yín gbóná ẹ wà okay ọlọ́ọ̀ bá ń gbọ́ ṣe máa wà okay. ẹ̀yin sẹ́nitọ̀ bọ́ọ̀lù ẹ̀yin ṣe jẹ́ sí. ìyàwó mi ni nàá ni olùkọ́ ń gbọ́ wá síbi. mo dáràn. ìyàwó ilé yín. yes. <laughs> ẹ̀yin bó lẹ́yìn ṣe fẹ́ sá. ìbànújẹ́ òdìdé bá yín bàbá ẹ̀yin ní ṣe àwòṣe o tó ti ẹ̀yin mo rẹ́dì láti mọ anybody ti bí. lè sẹ́gbọ́ lè so oògùn bá a ti wáyé láàjẹ́ láàjẹ́ igbá rẹ mọ́ nìyí tí ẹ gbé wá fún mi láti ìdílé ibi tí ẹ ti bí ìyá yìí ó ti jẹ́ kí gbogbo ń tọrọ mọ́rọ̀ rẹ̀ kó yé mi pátá. bọ́ọ̀ ti yàn pé tiẹ̀ kẹ́ wò mo wá láti wá yan ìpín mi. ìyẹn èyí tó bá wù ọ́ nínú ìpín. mo fẹ́ lọ sílé ayé mo fẹ́ ní ọkọ ẹyọ kan ṣoṣo mo fẹ́ bímọ mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá bẹ́ẹ̀ ni mo fẹ́ lókìkí tí má délé ayé ìpín mi nìyí. èyí tó wù yìí a rọ̀ ọ́ rọ̀ mọ́ ọ. anybody anybody mo fẹ́ yan ìpín mi. yan ìpín rẹ o. mò ń lọ ilé ayé ilé ayé tí mò ń lọ yìí mo fẹ́ ní ọkọ mẹ́ta àmọ́ o ọkọ àkọ́kọ́ tí n bá ti kọ́kọ́ fẹ́ òun ni kí n bí fọpọ́ ọmọ inú mi fún pátápátá ilé tí n bá ti wá dá ẹsẹ̀ mi wọ̀ kó jẹ́ lé owó kó jẹ́ lé ọlá kó jẹ́ lé ọrọ̀. tó o bá dé ilé ayé ní ìpìlẹ̀ ilé ayé rẹ nǹkan láti lè díẹ̀ o mọ́ tí kò ṣe sùúrù o ó dàbọ̀. ṣe èrí wàhùn sọ ti hàn ó ti dá yín lójú báyìí. ẹ ẹ jọ bàbá mi nígbà tí mi dispute ọ̀rọ̀ ifá last ọmọ tó bí èmi ló bí fún àwọn méjèèjì àbí. tí ẹ bá ṣe kẹsì dá mẹ́ẹ́ ẹ nítẹ̀lọ́rùn kan bó ṣe wulẹ̀ ọmọ ẹ̀ẹ́dún ní atọ́gbìn àtọkùn ewé ní sọmọ́nù gbogbo wọn Olódùmarè tó dákọ lọ́dàbò ẹ nítẹ̀lọ́rùn yàrá ẹ nítẹ̀lọ́rùn yín lè tẹ̀ jẹ yìí ẹ wá da bọ́lọ́mọ tọmọ kalẹ̀. ṣé pé èmi náà wà náà tó ń bọ́lọ́mọ tọmọ. bẹ́ẹ̀ ni ẹ̀ tó ń fọ́ sọ̀yà ẹ bọ́lọ́mọ tọmọ ni ẹ̀yin kọ́ lọ lọ́mọ o bí tọ̀dọ̀ yín ṣe jẹ́ nù. orí ìyàwó mi wá mú mi po. orí ẹ̀ ń fìyà jẹ yín gan o ó fìyà jẹ yín tó ó lè ní. ẹnjìníà ẹ má ì tí ì yọ o ń bọ̀ o òòrùn ń pa òrí èlùbọ́ ń yọ̀ èèbọ̀ òrùn bá lọ́wọ́ dún òjò ń padà bọ̀ o èyí tí tọ̀dọ̀ títí ẹ náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnjìníà ebi bàbá fẹ́ mọ nílẹ̀ Yorùbá àṣemọ̀yá àṣìṣe mọ́ bàbá èwo lẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ ọkọ̀ bẹ́ẹ̀ sàn lábàtà ó sì yọ bẹ́ẹ̀ tí bàbá èmi náà kì í ṣọmọdé tó bẹ́ẹ̀ mo béèrè lọ́wọ́ ìyàwó mi kò sígbà tí mi ò kí ń dà láàmú kó mú mi lọ sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ òun máa lọ lẹ́ni àsìkò tí tó àsìkò tí tó ìgbà tásìkò dẹ̀ máa tó gbé ìyá ẹ̀ wá bá mi ó níyàwó rèé mi rí mi rí. ẹ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé irú ọjọ́ ènìyàn tí ẹnjìnìà Bọ̀sùn ti ń fojú sọ́nà fún tẹ́ pé ojoojúmọ́ lọ́ fi ń yọ èmi àtọ̀rẹ́ mi lẹ́nu àwọn fẹ́ rí ìyá ẹ̀ o àwọn fẹ́ mọ bàbá ẹ̀ o àwọn fẹ́ mọ àwọn ẹbí ẹ̀ o àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu wípé gbogbo ẹbí ló péjú tọ́pẹ́sẹ̀sì bíi tí inú ẹnjìnìà náà dẹ̀ ń dùn inú èmi gan dùn lẹ́nu wípé ẹnjíníà padà wá rí ìyá ìyàwó wọn tí wọ́n ti ń rojọ́ pé mo fẹ́ rí o mo fẹ́ rí kò dé wá sí pé mọ́mì náà fẹ́ wá sẹ́kọ̀ọ́ àbá ń gbé wọn pamọ́ o. wọ́n bẹ̀rù mọ́tò èkó bíríìjì èkó wọ́n lè ní bíríìjì ti ga ju òyì ń kọ́ àwọn nǹkan kan báyẹn bọ̀ aṣáàdúpẹ́ pé a padà mú mọ́mì wá sí èkó kí ẹnjíníà bọ̀sùn náà lè mọ ìyá ìyàwó wọn. Thank you so much. <laughs> ẹ wọ́n òkì ẹ̀ ìgbà tí wọ́n wá sọ wípé ọjọ́ báyìí òun ni kí a mú ó jẹ́ nǹkan tó múnú mi dùn gan mo tiẹ̀ ṣe wá rí àwọn èèyàn ìyàwó mi pàápàá jùlọ bọ̀dá tó jókòó síwájú mi wọ́n á fẹ́ dàbẹ̀ ní pé mi gan fẹ́ jù wọ́n lọ ní bójú wọn ṣe ń dán tó látòrí àǹtí wa tó wà ń bẹ̀ yẹn náà títí dórí àwọn ìyá wa tó wà ń bí kábọ̀ torí ká wá sọ pé àwọn ọ̀rẹ́ àti ìyá gan tó tiẹ̀ sọ wípé abúlé náà ń gbé ojú wọn kò fẹ́ dán ju àwa tá a wà ní ìgboro lọ. ọlá yín ọlá ọlọ́run inú mi wá dùn pé ìdílé eré òun ni mo ti mú mo rẹ́ni kéjì ara mi jáde màmá ọlọ́run pẹ́ fún wa ọlọ́run á lọ rẹ̀ mí ẹ ní kú ní kékeré. ẹ ṣe gan mo dúpẹ́ pọ̀ ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún wa màmí. tó ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ inú mi dùn nǹkan rí báyìí láàmú bára wa ṣe. nígbà wọn wí àwọn ẹbí ọkọ ọmọ mi wọn ní àwọn kí n yọjú sí wọn àwọn fẹ́ rí mi àbí kò ní ìyá ni ah, ọmọ mi ní ìyá fa ọmọ ní ìyá èmi lèmi yìí fẹ́ wékòó ṣé ẹ̀rẹ́kòó kí n mọ ìyà fún mọ́tò kí n tún mọ ìyà fẹ́yàn bẹ́ẹ̀ ni mẹni tẹ́ yà fún ìyẹn onímọ̀ ń lé mi ní èkó yìí yìí àmọ́ gbà mo wá rí wípé ó di dandan kí n yọjú kọ́ lè mọ̀ pọ́mọ mi léèyàn èyí ló mímì náà wà ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ bí o pé ọ̀rẹ́ ọmọ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà torí òun ló mú ọmọ mi dẹ́kọ̀ọ́ ó láti dandan kọ́mọ mi mọ̀ bọ̀ lẹ́kọ̀ọ́ mo sì takúnjọ́ mo ní ọmọ mi ò lè lè kó kí ni ó lọ mú lẹ́kọ̀ọ́ yóò mọ̀ sórí rẹ lábúlé kò lè kó ẹ̀rọ ní hùn àfi kó lọ ó sì mú wẹ́kọ̀ọ́ àwọn náà mi dùn pé ọlọ́run ò fi kó ọ̀hún bú ọmọ mi ọmọ mi yọ̀ ó yanjú ó sì rí ibi ire wọ̀ ṣèṣe mo dúpẹ́ yìí. ọlọ́run lè dúpẹ́ yìí. àyà àyà àyà. àbí àbí dáni lọ́nà. kí ló ṣẹlẹ̀ sí mi. ẹ bẹ́ẹ̀ ni ẹ wò ẹ má bínú àárẹ̀jì màmá ni iye èkó ni ẹ má bínú. ìṣẹ̀lẹ̀ hmm. ni pé ọ̀rẹ́ mi ló ní problem kan. ṣe rí gbàtẹ́ ti kúrò ní ẹnu géètì tẹ́ ti dásẹ̀ wọnú ọgbà tèmi pé òṣèré yín ti bíá ohun tó bá ṣẹlẹ̀ ní kẹsàn-án kó ló ṣẹlẹ̀ ni pé ó fẹ́ ọkọ lẹ́kọ̀ọ́ bídò abúlé lòun ti wá so ọkọ ẹ̀yẹ wá ń yọ lẹ́nu pé kó mú àwọn ẹbí ẹ̀ wá kó mú mọ́mí ẹ̀ wá kóun fẹ́ mọ̀ ajókòó bí ìyá fún ní ọjọ́ introduction àtijọ́ wedding. ẹ fẹ́ kí wá ṣe bí ìyá. ẹ ẹ mà àti pé ẹ máa ṣe bí àwọn ìyá abúlé lọ́jọ́ yẹn. tó wá látàbúlé agbowó tó pọ̀. ẹ mú un. iṣẹ́ tẹ gbé wá iṣẹ́ ni kí tone mi kó tó change kémi náà tó máa behave bíi ẹni tó wá látàdúlé kò easy ẹ mọ̀ àbí nígbà tí n bá débi tá a ti fẹ́ ṣènáwó yẹn ó gbọ́dọ̀ lóhùn tí n gbọ́dọ̀ mi nílò tèkó là wá àmọ́ àgbé tèkó sẹ́gbẹ́ kan ni àbí bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ owó ni. <laughs> ẹ fún mi ní one million péré ah, ah, kí ló dé. mama why one million your money is five million naira ṣé ẹ mọ̀ wípé tó bá dọjọ́ ẹ̀ wọ́n lè ní kí màmá àlàyé màmá á tẹ̀ pàṣà. ẹ eh? ah, ẹ gbọ́ màá tó tẹ̀ pàjọ́ yẹn. no no no ẹ ní láti bend náà. ok kì í ṣe arúgbó tó ń tẹ̀ pa ẹ̀rọ torí ẹni tó mú wáyé ni mo ṣe ní kàn san one million naira. ẹ tọ́jú one million tẹ́ bá fẹ́ kí bá yín ṣe. arrange ìyá fún mi ni ẹ arrange ìyá fún mi lórúkọ Ọlọ́run kí ọdún yìí tó parí wọn arrange ìyá fún ẹ. ìyá gidi ní nínà gidi wọn á nà ẹ wọn á nà ẹ gbogbo tó wú jáde lára ẹ náà máa nà pẹlẹbẹ Ọlọ́run Ọlọ́run gbọ́. in Jesus name. má ṣàmìsí má ṣàmìsí. kí má tún bẹ́ẹ̀ sàmì. èkó ìmọ̀ lè ẹsẹ̀ ẹ̀rẹ́ntẹ́ parents tún wà. má ti pè mọ́ ẹ má ti ká ìṣe pè mí o. bàbá ẹ ṣe ẹ má wọrí bàbá ẹ ṣe mo mọ nọ́mbà o mo mọ nọ́mbà ẹ hand kò yẹ kí fóònù ẹ kó pa fóònù ẹ mà. wá níbo ọ̀dà wo sórí bó ṣe wà yìí. ọlọ́run bá gbọ́ kó o ní bọ́ọ̀lù ìbẹ̀rù ọ̀sán yẹn òun ló máa pa ẹ́ ṣé wọn tiẹ̀ ṣé wọn tiẹ̀ tó bá ti rìn kó máa wẹ̀yìn o kó máa wẹ̀yìn tó bá gbájú tàmí kọjá tí mi bá fi ìgò tí màá yẹ fọ́ orí àti òkò kó pè mí lọ́mọ àlè ọlọ́run bá gbọ́ ìwọ ojú mi ojú mi. ìwọ. ọ̀dà ọmọ ńlọ́sàn tó máa gbéná wojú mi lóru o. kí ni iṣẹ́ tó ń ṣe pé. jẹ́nu o jẹ́ kẹ́mi ó tẹríba fẹ́mi àṣọ olè olè máa ìwọ lè máa fara kíní ìsìn ìwọ gẹ́ tasarán rẹ̀ ń bẹ lára sarán ètí wọn náà dálẹ̀ lọ́pọ̀ níbi ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. kí mo ṣe. kí ló ṣe ọ̀hún tẹ́wọ́ pé ọ̀hún tẹ́wọ́ pé bí omi tí ọkọ̀ kọ́lẹ̀ ní ìsinyìí sẹ́wọ̀n ò ní tiẹ̀ lọ ni ìtúwọ́ ti torí pé òòló lọ òun mú ìyàwó rí ọmọ kọ́wọ́ lọ ta ìyàwó rẹ̀ dáta ni wọ́n wá ń bọ́ ọ̀tà ojú ta tán ìtàdùn òun kówó wọlé inú ẹ̀ ń dùn gbéyàwó rẹ lọ ṣiṣẹ́ ẹ̀yìn ibi tí ìyàwó rẹ ti ń ṣiṣẹ́ ò débẹ̀ kọ́ lọ yọjú wo bẹ. ọmọ wípé oúnjẹ àlè ló ń jẹun bí èèyàn bá sì ti ń jẹ oúnjẹ àlè bí ìgbà tí ń waná lóra rẹ lórí ni bí ìgbà tí ẹ̀kọ́ iná ní ń wà léra rẹ lórí. ẹni tí ń faṣọ ìyàwó rẹ bóra lọ̀rọ̀ rẹ kò mọ̀ pé nù lòún sùn. ọmọ ibi tó ti gbàṣọ wọlé kó tó di pé wọ́n wá mú òyìn mọ́rí ọmọ irú ẹ ti faṣọ ń ń bí ọ lọ ìbá ìlọ̀rọ̀ rẹ ti jẹ́ bó ṣe yẹ kójú tiẹ̀ náà rí nù àmọ́ májẹ̀mú tó ti dá lòdì ọ̀run wípé ọkọ ẹyọ kan tó ń bá fẹ́ lòdì ayé lòun ó bí gbogbo ọmọ náà òun fún ìgbà tó bá pọ̀ lọ́dọ̀ tiẹ̀ pé òun ń lọlé àyà òun ìní ń bọ̀ àsọdọ̀ títí tiẹ̀ àṣepọ̀ tẹ́ ẹ bá nígbà náà ní dọmọ tí ń gbé lọ rèé fáwọn